sọmọ tiẹ̀ gan bọ̀ ó ti lọ yẹ kọjú àjọ. playboy tiẹ̀ gan bọ̀ ó ti lọ yẹ kọjú àjọ. bàbá tó ń gbà bàbá tó ń gbà ogún báyìí ó gbé mi lẹ́jà ó wọ́n gbé mi mú ni. àkùkọ kọ lẹ́pọ̀ ṣe ó ní sílẹ̀ tí mo náà mu. àkùkọ tó bá kọ lásìkò tí ọ̀yọ́ kọ kọ ó dẹrùn apẹnu. abájọra yín táàgùn mọ́kànlá ìlú táàgùn kìlú. ṣé ilé tí tòun. ohun iṣẹ́ mi lọ fẹ́ràn mi. ṣé yẹ̀mọ̀ pé ọ̀làlẹ́ nìkan èrí fi orò kọ́ lànà ẹ̀lú kú lànà ohun ìmọ̀ nọrùn kọ́ mọ́ nọrùn bíi pẹ́pẹ́yẹ tí ń wá àwọn ọmọ rẹ̀ orò kọ́ lànà kọ́ mọ́ mi rí báyìí kọ́ mọ́ mi rí báyìí. kò ọgbẹ́ kò wá rọ̀ síbi ìtafíì náà. ṣàfihàn. o ò ní rọ̀ síbi tí mo rí sẹ́fún ẹ̀. ní ọ̀dọ̀ ibì kan àsìkò tí mo fẹ́ jí kọ́ mo jí. kì í ṣẹjọ́ ẹ̀ àwọn Yorùbá máa ń pòwe pé tíyan bá ti rí ẹni gbà yín lọ́wọ́ ìṣe ló máa gbé ìgòrò tọ́ tira kì í ṣẹjọ́ torí mò ń bọ̀ ẹ̀ náà ló fa gbogbo òṣì tí ń bá bí mi fún òdì nísìn mo lè ṣe ẹrù kí n pò ẹ mọ́ra ẹ̀ ń bíbá yìí nísìn nísìn kíde mọ kíde múra. ẹ múra ń bọ̀ múra múra sọ bàbá lè wo. ọmọra pàmò nísìn kó lọ wẹ. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. orí mi ti alábi sá. ẹ ẹ wà lẹ wà lẹ. ẹ gbọ́gbọ́n mo gbọ́ gbọ́n oko lórí mi o gbọ́n oko oko gbọ́n oko gbọ́n oko gbọ́n oko gbọ́n oko gbọ́n ah! sókọ tèmi gangan tí wọ́n sọ mí wọ́n sọ mí ní àdìmẹ́rù ṣèédù àbúrò ìyá mi ń lọ sọ mí lómi ò ṣe é ta kókó àwọn ìdílé ìyá àwọn ni wọ́n sọ mí ní oníparí ẹ̀sìn <laughs> níbi ó kọ́ wá parí sí gan ni tóun gbà ẹ lè lẹ́mìí òkè tóun gbà. ọ̀ṣọ́mọ tiẹ̀ gọ́kọ̀ ti lọ yọ kọjú àjò. ilé ìwé wo lẹ lọ alákọ̀ọ́bẹ̀rẹ̀. school mm. Mm. mo lọ alábídì sídìgbì bá a bí bẹ́ẹ̀ bí bọ́bọ́ bú oh. a e ẹ i o ọ u ajá bí bàtà síságo ukùkù. ó ti yé mi eh, secondary school. second ah second kẹ̀ mi àwọn fọ́ọ̀ṣì second bó fọ́ọ̀ṣì ni bàbá wa kí láàṣì báyìí fọ́ọ̀ṣì ni. àní lẹ́yìn tẹ kúrò ní primary school iléèwé tẹ tún lọ. ah mo mọ̀ lọ káàkiri <laughs> gbogbo sùkúù mo lọ nígbà tí mo tẹ̀ òní mo bọ́ sí Morgan Morgan two. ọ̀hún ẹ lọ sí Morgan two lẹ́yìn yẹn ń kọ́. ẹ mo lọ sí Unipetrol. ẹ. yà Unipetrol. kò síbi tó ń jẹ́ Unipetrol. ah <laughs> fásitì mọ̀ nù fásitì lákọ̀ọ́ka. oh Unilag. ẹ sililag. sílílag. Now, if you are assigned a duty, how will you handle your designation? If I sign a duty, a song, digination, sẹ́ẹ̀rí ti digi I want him bá ń I want him ni wọ́n digi àwa tá a bá ń bẹ ń gbòòrò àwa mọ̀ di ọkọ̀ mú ẹni tí yóò oko kò lè digi ìyẹn ni digi. I mean, how will you handle your designation if you assign a duty? Ah! ó mẹ́mìíràn ti kántàtà òpérata àwọn ọlọ́kẹ̀sìrà nígbà tá à ń ṣeré sí ata tẹ bá ń gbọ́ ibà ibà ibà ibà ọyẹ ṣá ìbà fáwọn tó láyé o ìbà fáwọn tó ní ilẹ̀ o ìbà fáwọn mọ̀mọ́ wa ìbà ìbà fáwọn yèyé wa ìbà ìbà. ọ̀ṣọ́mọ tiẹ̀ gọ́kàn ti lọ yọ kánjú àjò. Bayowa Films and Records International. Mama. Mama. Mama, inú ń dùn mọ́ bí ìgbà tí mo fi ṣúgà mú kàn kẹ̀kẹ́ jẹ́ ṣe òwúrọ̀. Mama ẹlẹ́dàá mi ló sún wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi torí mi ṣe. bíbá ẹ tẹ́lẹ̀ ìgbà ẹ̀ ẹ̀ nígbà tí mo bá ẹ ó lè ṣe tó wá ṣáájú níbẹ̀ ní pé kò mo gbọ́ ń pa ẹ̀ mo kàn ń díbọ̀ ni. ẹ lọ bá ẹ gbà wọ̀ ọ̀jọ́ ọ̀dà mo ṣe. àwọn ọmọ. máa ṣe ẹjọ́ gbígbẹ́ lórí ti. yóò gbọ́ màmá jíjẹ́ tẹ gbé fún mi èmi gan á ṣe débi táyà yín ò ní já. o fìlẹ̀pà ṣáyé o látàwọn bọ́ọ̀lù wá fi fìlẹ̀pà ṣáyé o international producer fìlẹ̀pà ṣáyé o. ẹ̀ẹ́dẹ̀pà débi ń sọ látọwọ́ ọbáyọ̀wá yìí. adélẹ́pà débi ń sọ látọwọ́ ọbáyọ̀wá yìí. lẹ́pà nítorí olóhùn máa sọ lẹ́pà tó kù lẹ́. olùgbọ́ ajígbàgbé gbọ́ ẹ̀wọ̀n ni mo ké sí. olùgbọ́ ajíbagi jù ìwọ ni mò ń ké pè ìgbọ́kújú o omi ẹni oúnjẹ bọra inú ìlọ́kọ̀ olúwe gbà yẹ̀ ẹ́ wò nínú mi tàbí kíkọ. Ah! Omira ọmọkùnrin kan gbogbo. ó kàn rẹwà lọ́kùnrin lásán ni kò láìsìkì. ìkánjú òsì jẹ́ kó dúró gba ìràwọ̀ dídán lọ́wọ́ olódùà abirùn ẹ̀dá ni. kò lọ́wọ́ ajé bẹ́ẹ̀ kò lọ́wọ́ pátá wàràwàrà. ṣe kọ́mọ́ńkébé kó bá mi wá òmìnira olókìkí kókìkí rẹ má bàa wọ ni ṣé wàrà ṣèṣà kó bá ń wómìnira ńlàbọ̀ kí làwọ̀ rẹ má bàa wọ òkùnkùn. Ah, ajé mi ìjábára léwu ìjábára léwu ìjábára. o nígbà olóòtú pọ̀ o lẹ́pà sáńjì o lẹ́pà sáńjì o ẹnu ọwọ́ bọ́ọ̀lù wà mí lẹ́pà sáńjì o international producer lẹ́pà sáńjì o. ṣé kò sí ṣé ẹ báyìí dà níṣẹ́ ìfẹ́ jáde yìí. twenty thousand tó fẹ́ máa fún mi wá ń kọ́ṣẹ́ kápẹ́ńtà ni. ìwọ ló ń kọ́ kápẹ́ńtà. ṣòwò tí bàbá ńlá bàbá ẹ̀sìn pamọ́ sí mi ló ń bèrè. ìwọ karambà ní olórí má ṣàǹfààní. wọ́n lọ́lẹ̀ ò bá jẹ́ mi má fi kọ́ra mi wè. bẹ́ẹ̀mọ̀ ẹ̀yin lẹ sọ pé tí bá ti ṣọwọ́ kan ẹ fún mi ní twenty thousand. Ah, ẹ wò ó tó wáyé pé tí mo ṣe yẹn ṣé mi ò fi gbogbo ara ṣiṣẹ́ tó ni. mò ń ṣiṣẹ́ gan máa ń dísù ẹ ṣe lọ́mọ. ẹ wò mo tún lè ṣe second hand. ó lè dá ní ṣoríire. mo tó yẹ yín sìn máa ṣiṣẹ́ gidi olúdibí ni mí ẹ̀kọ́ ọkọ̀ òkè máa ṣiṣẹ́ kẹ́ ẹ fún mi lówó yẹn gangan gangan ló dùn bẹ́ẹ̀. a ò ní ṣàǹfààní ó ṣe lọ ká ètò ìyára ìyá ẹ sókè kó tún wá ní kó wá kówó le. mami mama yoyo ẹ wálé ẹ wálé ẹ má ṣe rédíò tọ olùdẹ bá mi sọ kó tó di pé mo nọra kò í sí ọkùnrin máa nọra bẹ́ẹ̀ yẹn ara tí mo ń jẹ̀ wọ́lẹ̀ nǹkan ni ẹ̀yin gan bí mo ṣe ń dúlẹ̀ ẹ̀kan pọ́kọ́ ẹ̀yin gan dẹ̀rẹ́ ẹ̀yin gan ẹ̀ẹ́dẹ́rùn ṣe é sìn ẹ fún mi lówó yẹn o tẹ́bà ti fẹ́ wàhálà ẹ fún mi twenty thousand yẹn kẹ́dẹ̀ kó lẹ́yìn kẹ́kọ́ yẹn fún mi kò sí nǹkan mi. mo jẹ́ kí sọ fún ẹ tó bá fẹ́ràn ara ẹ ṣọlá àkísà tó kó wọnú lé kó o kó kọ́ra kó o disappear kó nu lé mi sí ojú ni mo dì í kí n tó là á kí ayé ẹ tó bá jẹ. Ah, màmá ká la ojú yẹn ká kó wà ní tèmi gbogbo ẹ̀ ń dijú yẹn ìyẹn rárá. kí n ṣe gbé wáyé. lẹ́kọ́ ní ṣèkúṣe pásọ̀ lè pa lẹ́nu. àwọn dáàbì mi bèrè lọ́nà tó wá dúpẹ́ lọ́wọ́ yìí. tó wọ mi wá. ṣùgbọ́n ní dáàbì ẹ̀sìn kò sọ fọ́fọ́ mo ní kó wọlé. ní kó wọlé ah! á. ní yàrá àgbàlejò. àníkẹ́ máa bọ̀ ah táwa bàbá ẹ̀dá dáàdì mi. ẹlẹ́mọ̀. ẹgbà. ẹlẹ́mọ̀ ah, ah. ẹlẹ́ méjì ni táwa mùsùlùmí. Oh. ẹlẹ́mọ̀. Ah, táwa. ẹ ṣé o. bàbá ẹ̀dá bẹ́ẹ̀ ni ma. my god no wonder you're so beautiful. ó ga o ló máa ṣiṣẹ́ ló máa ṣiṣẹ́. bàtí beautiful agboolé wa nù. ṣé lóòótọ́ àwọn ọmọ tiẹ̀ ti rí bẹ́ẹ̀ bóyá ẹ jókòó ẹ jókòó ẹ máa rọ. ẹ ǹlẹ́ mọ̀ mo ní wá dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fọmọ yín ni ah. nítorí èmi ègbélé e òṣìṣẹ́ reluwé ni mi ta ọkọ́ àlógbé mi lọ haúsá àmọ́ gbà mo dé nìyá táwa ròyìn oore tẹ́ ẹ ṣe fọmọ wa mo wá rí póre tèmi náà ń ṣe òun lọ́lọ́run san mí lẹ́sàn-án rẹ̀ oṣù mẹ́fà ń relúwé òun fi sanwó oṣù fún wa n ò sì bínú n ò sọ nǹkan kan ẹ wá wọ̀nà tọ́lọ́run gbà san oore ta ló lè gbàdúrà pé iṣẹ́ ọwọ́ òun o òun ni kọ́lọ́hún fi ṣèdájọ́ fún un. olójú olójú ẹsẹ̀ àdúpẹ́ àrífẹ́lú ẹsẹ̀ gan àdúpẹ́ kò tọ́jú ọmọ wa. ẹ ṣe ẹ ṣe a kì í dúpẹ́ nítorí ara ènìyàn ni oore wà. bẹ́ẹ̀ni. ó yá ẹ ṣáà bá mi jà ẹ wọ́n bọ àwòkájọ jọ ẹ tiẹ̀ mọ́ nìkan. ṣé ẹ ti ń retí pé ẹ lálejò kan tí ó wáyé. ojoojúmọ́ lọ́dún lọ́dọ̀ wa ń bì. bàbá ìjọ táwa náà yàtọ̀. àìdé yàtọ̀. ẹ ti jẹ́ kí wọ́n kún un lórí. ẹ mú lè ṣe ìjọba tó ẹ̀dùn lórí. àwọn ènìyàn ti ẹ̀ tó. ẹ̀jẹ̀ ẹgbàá. ọwọ́ tó ti rí. ẹ mú ẹ mú ẹ mú ẹ wò tẹ bá mú bí ẹ méjì ara mú. Ah. mo ti pẹ́ sọ bàrágà ilé ìpín yàtọ̀ bí n bá ní mú àwọ̀ mi ò fẹ́ kí. ó yà ẹ ẹ ẹ ọkọ mi wá lọ́dọ̀ ọmọ tí mẹ́ta kò sí lè ṣe lóra rẹ̀ títí kí wọ́n dojú jẹ ìjà lójú ẹ̀kọ́ wọn lórí jẹ kò ní sòrò. Mo fẹ́ ti gbé sínú fún ìdíje ọ̀rọ̀ mi pa yín lẹ́rìn. ó pa mí lẹ́rìn o mi ì fi sí fíríjì o. sẹ́mi náà mo lè jà. Ah, kẹ́ máa jẹ́ lọ ni. <laughs> ewé ẹ̀rín tèmi ni ta sí. mọ́mí. yiri lẹ́nu tí o má yí ọ̀rọ̀ rẹ̀ ẹ pọ̀rọ̀ nínú má yí ọ̀rọ̀ rẹ̀ padà. toro fẹ́fẹ́ rinú máa fẹ́ mi ẹ̀rín ni àgbàlá rìn ìpàdé òkú. Wọ́n lè lọ dá lé. ó di dandan kẹ́mi àṣẹjọ ní àṣepọ̀ lónìí. Ah, oníṣẹ́ wa pè mí níjà yìí ẹ wá rẹ̀ mí díẹ̀. ìrẹ́wà ń bí wàá múlẹ̀ lójú lórí bẹ́ẹ̀dì. Ah, kí ló dùn bí ẹ̀dọ̀ kí a ti fòkù gbangba. ẹ̀fẹ̀ wúrò lẹ́sẹ̀ ni àbẹ́bòlò nítorí mi è jẹ gbúre ó máa ń somi so òrò so. tinú kòkó ni. ṣé tòótọ́ ó yá máa mọ̀ kó wà lọ́dọ̀ o. màdé ilé ọlọ́ra mo dé mi ní tẹ́bàjẹ́ o mo ń lọ bá ẹlẹ́dàá mi bá mi lọ mọ́ fi mí lẹ̀ ò sìn mí lẹ́yìn o kí n lọ rí kí n bọ́ rí o kí n jàjà ṣẹtẹ o kí n mọ́ di dàgbà fùfú o mo fẹ́ bọ̀ kálíbàdì mi. ẹ̀yìn dé bọ̀. ẹ pa ni. ẹ ká mú káyọ̀. ẹnìkẹ́ wẹ́ẹ̀sì lójú. o kú oríire orí mi mo dúpẹ́ o ṣe. èyí lómìnira lókìkí aláìsìkí ń kàrámọ̀ ó jẹ́ bọ́lá ìrókò olúwẹ́rẹ́ ló ṣẹ̀ṣẹ̀ mú wáyé àjíjẹ́ ìwé rèé márùgbó ta débé ẹ̀yọ́ nínú malẹ̀ àgbà lọ́wọ́ mẹ́rin ògbó tabua dé lọ́rùn gbáyìngbáyìn má jẹ́ ó tú sọ́mọ́lẹ̀ gbáyìngbáyìn má jẹ́ ó lọ. àṣẹ tí ọmọkùnrin yóò lè fi lọ ibìkọ̀kọ̀ wá di ọwọ́ rẹ̀ ìwọ ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ ní sí i wọ́n nílé sọ́ọ̀dì ọ̀gbẹ̀ dídìrín ọpọlọ ẹ̀ kí o máa kó owó ọlá ọlà wá sí ọ̀dọ̀ èmi kí bàbá àti ọmọ kí wọ́n di àmúsì èrò mi ìyálájé àmọ̀ pé owó ni kókó. àṣẹ wàá àrò ti rọ̀ mọ́ gbogbo ohun tó béèrè pátápátá àṣẹ wàá. ẹ rí i pé wọn ò dẹnu lásán àgbá òfìfo. àtọ́ndún wòròwòrò ló wá tẹ̀kànlẹ̀ dò. ẹ tún mú mi rántí. ló tẹ̀kànlẹ̀ dò. wọ́n ló tẹ̀ dò. ah kí ló dé. èyí ò ní omi mi náà kọ ni wọ́n ní omi ní kura ó dára púpọ̀ ní mọ́tàlá yìí só ń bẹ̀ ẹ̀ ní sóò bàbá dàjọ dún ò máa mọ́mọ́ mi o ẹ̀wẹ̀n rà bí omi irin kura ó dára púpọ̀ ó tẹ̀ dùn ó tẹ̀ yìn èyí wà lẹ́lí ò sí nǹkan. ẹ wà ní wà ní sórí nǹkan tó ṣe fún mi lé mm. ó ti pẹ́ tí mo ti ríyàn tó gbomi ní ewúro kárakára báyìí ó ti pẹ́ ẹ̀ mo ń bọ̀. alágbàlá. owó kí tún rè. owó iṣẹ́ ẹ̀. owó ọ̀sẹ̀. ìlà kọ̀mọ̀dé dá fún ìyá táwa o ìyá táwa mọ̀dé sùúrè o ìyá táwa tí ọmọ pariwo lómi ní ọ̀rẹ́ àti kọ̀mọ yìí ni iṣẹ́ mo ṣe lábẹ́ mọ́mì yóyó yìí ni wọ́n tún san mí lẹ́sàn-án rí gbogbo bá ti iṣẹ́ ìwò sí àsòrí ẹ̀ tún san rí ẹ̀ tó fún un lówó mi bá jọ gbádùn ara wa ni. táwọn ò ní tán wo yín o ọlọ́run ló tún wá ṣagbára dọ̀tun hmm, kò ní sú mi kò ní rẹ̀ mi. alágbàlá hmm? mo fẹ́ sọ nǹkan fún ẹ mo ṣetán báyìí láti fẹ́ pátápátá sínú ilé yìí. ọba alára mọ ọba ńlẹ́jẹ̀ mu ìgbádùn orílẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ mọ́ ní continuity èmi ò mọ̀ pé ojúbọ arúgbó tó tún lè mẹ́gbẹ̀ẹ́ báyìí tún wà àfi tiyín ni wọ́n sì fi sọ̀rọ̀ yìí fáráyé gbọ́. ṣé tòótọ́ ọlọ́run ìyá dùnmọ́ mi súnmọ́ bí kò dùnmọ́ mi ìyá dùnmọ́ mi. ìyá táwa ayé rí ọ̀dẹ́ fún ọ gbàgbà fòfò ejò burúkú tí ò lẹ́nu ń bẹ̀ <laughs> èyí tó yàtọ̀ gbọ́n mi níbẹ̀ ni máa sùn níbẹ̀ ni máa wà. ẹ dákun ṣé mo lè sáré lọlé kí n lọ rè sọ fún ìyá táwa pé ìhà yín mọ wà o mo gbaṣẹ́ kan bí o tí n ò rò pé mo lè parí rẹ̀ títí láéláé tọ́lọ́run ó fi pè mí sọ́dọ̀. ayé yẹn tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn màá rán èèyàn lọ bá àyàtáwà fi gbogbo ẹ̀ mi màá ṣètò bí àyàtáwà gan bó ṣe máa wà láyé ara ẹ̀ tó ní sí ìyọnu kankan. mo fara mọ́ ẹ jẹ́ kó wà pa bẹ́ẹ̀. tánu. ní sùúrù tá nìyẹn. hi mom. hey baby how are you. ṣé wà. báwo. báwo ni ibi tó lọ́kọ̀. i'm fine. i'm fine. yeah. You're looking good. Thank you. Mom. Yeah. Kini babola bàbá ọlọ́dẹ yìí ń bedroom mi? Hi, Ṣadé. Ah ah, ìwọ mọ̀ gan o. Wọn ò na ọ́ra ni. Ngbà tó ń wo ìdókòó èmi àti ìyá rẹ̀, sọ ọ̀wẹ́nu lẹ̀kọ́ ọ̀wẹ́nu ọkọ́ ọ mọ̀ pé ìjókòó ọ̀sìnfàndìrí and eh, wáìfìdìrí lèmi àtìyá rẹ̀. hey ẹ máa wo big fool yìí ah. stupid old cargo ẹ wọ ẹ jẹ́ kí n sọ kíríkọ̀ fún yín o èmi ò lè pọ́n lójú o tí ẹ bá sọ̀rọ̀ sí mi màá wọ̀ sí yín down. Ah! ṣadé kí ló ṣe é kí ni problem ẹ wò jẹ́ kí n sọ fún ẹ ọkọ tí mò fẹ́ sìn ni automatically ó ti di bàbá ẹ. bàbá ta ni. láíláí mi lè gbà bàbá tani bàbá ẹgbẹ́ mo yọ ọmọ tó bí dad mi ti two years ago mi lè gbà ẹ má bàbá mi ṣeré kéré yẹn. ẹ wọ ẹ dákun o mo fẹ́ mọ̀ túmọ̀ kágo torí ẹrù tí wọ́n gbé ni mo mọ̀ tí ń jẹ́ kágo mo fẹ́ mọ̀ o. báwo wọn fi yẹn sílẹ̀ ìkọ́ tí mò ń bá ẹ sọ ló máa gbà o. ó mi mi lè gbà sẹ́ á mi lè gbà in fact bàbá bí mo ṣe wò yìí ẹ get out. kí ni èmi ọba ayé pọ́njẹ̀bẹ̀ látùsá o sóyí ọ olóòlù èpò lójú èmi kò olóòrùn lójú mo di làgàtà máa ń fèpè félépè kí ni sí ọ kò sódò tí mi ọ̀wẹ̀ rí mo ti wẹ̀kún mo ti wẹ̀sà mo ti wodò kéékèèké wòyá rẹ bó ti kà dúdú kàn dẹ́dẹ́ mo ti wòkó rẹ̀ já abẹ́ntìlé wodò kéékèèké tó tún àwọ̀ dúrọ́ọ̀sì kò gbà mí iṣẹ́ tó pẹ́ pápápá ni màá bọ báyìí ni bọ́gọ́ màá dé yọ sí lága ó parí iṣẹ́ skin lọ bóbó. wá alágbàlá ṣé mi ló mọ ẹnu sí lára èmi ló ń bá ń bẹ̀yìn ah o fẹ́ tẹ́ dundun ẹ̀ láta. kó lè dùn ni. ó dùn. kó lè dùn ni torí mo ti tọ́ òun mo dẹ̀ bá níbẹ̀. ẹ ẹ jẹ́ kí wọ́n sọ fún ẹ tó o bá fi ti ọmọ mi ṣẹ́nu lé àjọṣepọ̀ mi àti ẹ ó máa dópin. èmi gan ò ní sọ continuity nù ìwé eré sì wà lọ́wọ́ mi. ẹ jọ ẹ gbà bẹ́ẹ̀ ẹ jọ ẹ dákun pápá ẹlẹ́ja ò ní bínú sí mi. bàbá lọ láti yóò lẹ̀ èmi ni ẹlẹ́mi ni kó di ìgbèrè ọmọdé ni ẹ̀yin lọ́mọ ìjọ ẹ̀yin lọ́mọ ìjọ ẹ bá bẹ. Ashanti baby my darling kí ló ń ṣe ẹ́ ó yẹ kó yẹ ẹ̀ come on mo serene jẹ́ kó yẹ suya. That's my girl. big papa. ẹ ẹ ṣámi márùn yìí. èmi náà wàá bínú ọ sí ọba nǹkan. ẹ lè bínú ẹgbàá márùn. bàbá ọgbọdọ bínú sọmọ. ẹ ṣámi márùn yìí. ọsẹ gbábẹ ni o gbójú ọwọ́. sẹ́rì ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín tẹ́ bá ti fi tèmi ṣe nínú ilé yìí ẹ ní problem. Ah, mi ṣe wá ní fi tiẹ̀ sí mo gbá tiẹ̀ bàjẹ́. nínú ilé yìí ẹ gbádùn àmọ́ mọ́mì mi ló máa lòyìn gbó wọ́n á tó wá ṣe kí ni wọ́n á lòyìn rec. Ah, èmi náà sin ọjẹ o kó rí fún ọ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ sí mi. ok ṣé ẹ má like suya. Ah! oúnjẹ ọwọ́ déré inú mọ́ fẹ́rẹ̀ rẹ àga tí wọ́n bá fata sí tá tó fi àlùbọ́sà sí táwọn àtàrí ẹ̀ sí tòmọ́tò ah, ẹ sábà mi wá mi wọ́ta ti gàrí. ẹ ẹ like ṣeré oníyọ̀ hmm. àbí tó tún ní ata ó gbá yìí. tó wá ní tomatoes. oníyọ̀ tí wọ́n ń suya oníyọ̀. ẹ ní problem ibi yìí gan-an nílé suya. so níyọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀pọ̀ jù. ṣé suya ni èyí dẹ̀ jẹ́ àsùnyìn kò yẹ mọ́ ẹ máa mo gbà fún ẹ. I'll see you later. Ah, ọ̀dà sáìlì lọ fanta ọmọ ìpọ̀ Ah, Cinderella alọ́mọjà ah, màá kán ìyá mi ilé ẹlẹ́rù rèé gbàgàdà ilé ẹlẹ́rù mo débi tí ń dàkẹ́ sí tí ń pawọ́ ọṣẹ́ sí gan-an rè ẹ wò ẹ mú mi jáde mi ò ní fàyọ̀ fọ́. man. Believe you. That's <laughs> such a wonderful guy. Um, ọmọge lẹ́pà Cinderella shine. Sori, mo ti ń wá obìnrin ní ayé mi mọ́ pé o ti exist. Àwọn ìyá ọ̀rọ̀ bọ̀ ni mo ti ń tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mm mo ṣẹ̀ṣẹ̀ wá gbà á sí wípé ọ̀gá lẹ́yìn arẹwà tó lẹ̀pa tèrè bá dèrè tìpẹ́ tìpẹ́ tèrè dèrè wàmú. Um, Charlie. lóòótọ́ ọmọ táwọn ṣùgbọ́n ọmọ táwọn oríṣiríṣi àwọn kan wọ́n ń lu agbárí àwọn kan wọ́n ń di ẹrù ṣùwárí èmi jẹ́ kí jẹ̀ndọ̀ ọmọ ẹlẹ́rù bámbàm ni mí tó yí gan kò wá ṣe mí nìkan o èmi àtàwọn àlejò ń ṣiṣẹ́ ṣé ó ní gbogbo ilẹ̀ yìí iwájú la wà torí pé kí ni a ní worldwide connection gbà bẹ́ẹ̀ ṣùwárì mo fẹ́ fà ẹ̀wọ̀ ṣẹ kí n mú ẹ̀wọ̀n láàyè. jẹ́ kí èmi gan ò sáà. the first kìsì owó tó máa rí wàá faint. Ah, ah, ah, jẹ́ kí má dẹrú owó bá mi sórí ilé tèmi gan ti jáde ilé owó ni mi kàn mójúlówó mú mi. fún bẹ́ẹ̀ payẹ́tì rò pé soft currency mo ń bá ẹ sọ ni mo ń bá ẹ sọ̀rọ̀ currency owó tó yí international money ni mò ń bá ẹ sọ dollars tó yí bá jẹ́. jẹ́ kí online tó fà mí sí mi one more round. mo gbádùn ẹjọ. eba. ewu ló sì báyìí. èmi ni mo ṣe fún yín. o rí bọ́ọ̀lì rẹ ò pé. mélòó ń tẹ kí ni kí ni. o fún mi lésì tààràtà. ẹ mo ní mélòó ń tì í. ní ti bàbá rẹ ń bí ọ wà. Ah, ah, ẹ wúwo lọ́ọ̀ mi ẹ wúwo lọ́ọ̀ mi bí bẹ́ẹ̀ bà kọ́ ńgbà tó bá yà wọ́n àwọn èèyàn lẹ́nu èèyàn mú èèyàn sọ̀rọ̀ ẹ wò mí dáadáa àwọn tẹgbá sí yẹn mọ̀wọ̀n fún mi o. tó o ṣe gbá ìyàbí ọkọ̀ tí ń kó gẹdú elémi ni mo ṣe fún yín kí ló lè tó bẹ́ẹ̀. ọkọ ọmọ mi mọ ni ìlókè ńgbà mọ́ mi ní ọlọ́rin oúnjẹ fún lẹ́ẹ̀kan hmm. ṣéèṣe ẹ̀dìẹ méjì wọn ní ọ̀rá bẹ́ẹ̀ ọwọ́ agbẹ́tàn kàbọ̀ǹgàn ògbẹ́ lórí rẹ̀ sí. ó tiẹ̀ sì dáa fún wọn pé ká lọ ra nǹkan méjì fẹ́yìn nìkan kásìkò méjèèjì fún káyọ̀ káwà tí ń bẹ́nu lé ká mọ̀ jẹ́ mọ̀ ńgbò jẹ́ pẹ́nu tí nìkan wọ́n ń tọ̀ lọ sọ́yọ̀. sọ ní gbogbo òsì tẹ̀ ń ṣe ní gbogbo òsì tẹ̀ ń ṣe tí mami okòwò lè yín lọ́wọ́ tẹ́ẹ̀mọ̀ yọ owó aṣọ yọ owó oúnjẹ sẹ́yìn nínú rẹ̀ gbogbo ẹ̀lẹ́mí náà ni mo ń ṣètò rẹ̀ sílẹ̀ níjọ́ tí màá pe mọ́mì ni ìjọ náà ní sọ́ọ̀bọ̀ lọ́wọ́ ẹ̀. àwọn yẹ kẹ́ ẹ lè rí iṣẹ́ mọ̀ padà ẹ̀ níṣẹ́ ni mo nọ́mbà ọkọ̀ àwọn àlejẹ́ pé ẹ ti lọ látàárọ̀ kò tirẹ̀ yẹn kẹ́ ẹ mọ̀ mọ́ tẹ́lẹ̀ lẹ́ni iṣẹ́ inú ilé rẹ̀. ẹdun ni àwọn èèyàn yín wa ah, fìyàwó lẹ̀ sínú ilé tó ọmọ ṣe sáré kàrán àyìn tẹ́yìn ṣe gbẹ̀wùdà nínú ilé hàn án bàbá ń ṣe náà ní ọmọ ń sọ ọmọ kí yàtọ̀ sórí tínú bá bí mi wọn di mọ́ńtà fún ọ nísinsìnyí tó gbádùn mi gidi. ngolẹ̀ ah, tí ẹ tí di mẹ́ńtà tẹ́lẹ̀ ẹ̀rẹ́ bá ti ní tẹ̀ kàkà pọ̀ bí ẹyẹ mọ̀dọ̀ ní tírí kọlà ẹ ti di mẹ́ńtà rẹ̀ kẹ̀tọ́ kẹ́ ẹ tó sọ lẹ ti di mẹ́ńtà. àìjáde rẹ ọjọ́ mọ yìí ní kọ́ ọmọ ọgbẹ́ tí mo jẹ kése kí mo dédé wà bẹ́ẹ̀ wò mí látòkè délẹ̀ kó wò mí dáadáa wò mí tórítórí wò mí tìkùtìkù ah. tó wò mí tapátapá mọ́mì ti ń kú lé lórí òpin dédé kú lé mi lórí ni ìsèfọ́n bẹ́ẹ̀ lùkì sẹ́sì I'm a bastard boy hmm. look. Mm kò lè mọ̀ kù lé lórí ṣe bí ẹ tẹ́yàn bàtà lè yàn bọ́ sẹ́mi lè lè yàn ẹ̀ bí ẹ̀ ta ó ti bẹ̀rẹ̀ ewu rẹ̀. ṣé kò sáwọn èèyàn yín tòsí ni. àwọn èèyàn rẹ wọn kà wọn mọ rí fún ọ mọ yàtọ̀ lọkùnrin púpọ̀ èmi ẹni obìnrin kò lọ́nà tó bú ẹkún torí tí ọba jọkọ ẹni àsìjálẹ ẹni èmi ìbàdí ẹrẹ ìdí ilẹ̀kẹ̀ sí sí iléèwé. tọ́ba ikú àwọn èèyàn yín bẹ́ẹ̀ ń tòsí kí wọ́n lè gbẹ̀bọ fún yín ni. nítorí kínú. Ah, torí kíkẹ́ ilé bá padà wálé ni. sọ́ládàánwò tí ó dé bá mi tí ń fi padà alẹ́ ọlọ́run ò ní jẹ́ rí ah, ah. sórí ìwọ ọmọ lójú pẹ́tẹpẹ́tẹ bí ìnàkí tẹ́sìn ní sùn sọ orí nǹkan tí fojú rẹ rí nìyí ọ gbà pé o kò yẹn nìyí ebuku olóṣì olóúnjẹ èyí olóúnjẹ ìranù yọ àjókòó sí yà àtẹ yà àtẹ rẹ lẹ n wọn mọ bá sunkún yọ mọ fìrè rẹ mọ mọ ojoojúmọ́ mọ bọ sunkún. sunkún ara ẹ. ètò ètò ìtọ́jú yín rí dàbí fùkújọ́ kejì. orí kí n lè fira mi hàn pé mi lọkọ ọmọ mi wọ́n sì pe mọ́ mi á sì dọ́gbó lẹ́nu sẹ́yìn. Ah, kéèkó ṣe rí láéláé ẹ lè dá ń dúró nítorí ẹ bá mi hàn ẹ ni nígbà tájà ń ṣe ilé ìgbẹ́ lọ́bọ̀ wà ṣé ẹni mo kàwé mo kọ́ṣẹ́ mo yẹn tan ní ìgbà mi ṣiṣẹ́ kúkú hàn ẹ tí wọn ò dédé gbà mí sí àhẹ́ ni. ọlọ́ọ̀ kàwé ọlọ́ọ̀ gbé èbó. bẹ́ẹ̀ ni english kan lásán níbi ìgbé ọ̀ṣun. èmi. what i mean start in english. ẹ eh, garaji. ìjọwọ́ ti mú ọdẹ àyìn tó tí wọ́n rìn bí ẹran náà n mo ti mọ̀ pé káàlọ́ jésù lẹ́yìn ìbejì kò sí nǹkan kan tá ẹ lè ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ. mo mọ̀ pé gbogbo ọgbọ́n tó ń dá kí n lè yọ sí ọ ni n ò sì lè yọ sí wọ́ọ́rán sí ràn oníná lórí elérò lọ́rùn èmi àríkẹ́ ẹlẹ́sẹ̀ gbígbẹ. ilé wa ń wí ni ní máa tẹ̀lé wọn kàn yẹn pa á mọ̀tẹ́ bí ẹlẹ́rọ ń wọ kàn yẹn pa ó sẹ́bi ìtì gbé ni. ọkọ mọ̀ lọ́ba. ìwé ẹlẹ́rú kò gbé lọ. ká sọ pọkọ ni yín ẹ mẹ́tàlá àbọ̀ ni ń ṣe é fún yín ǹjẹ́ ìmọ̀ iye ẹ sá mọ́ kò rí ibùba mi ǹjẹ́ ìmọ̀ iye ọkọ̀ tí mọ̀dàmú ti lòún gbónú lé àyín. mo yàtọ̀ sí wọn. mo pọ̀ jù mo jù lọ́mọ ọ̀rọ̀ pé mi ni fẹ́ǹsì lédi èmi lọ́kọ̀ ọ̀gbẹ̀yìn lẹ́yìn mi mọ̀dámù ò tún fẹ́ mọ́ ọmọ bí mo ti ń ara mi. ẹ farúgbó kẹ́ǹkì o sí ìpú ẹ̀ ó lọ sí ara rẹ̀ wèmí dáadáa o látòun láti fún mi mọ̀ pé lọ o bá mu mi omi ló tó o bá jẹ́ oúnjẹ mọ́jèlè lọ jẹ́ bí o gbọ́ mi fún wọn fi nǹkan sínú ẹ̀ tó lè tọ́ ó ìyàwó méjì lèmi àti ìyàwó mi ó ṣe ní à á ṣe mọ́rẹ́gì a á tún ṣe wẹ́jìn à á tún gba òka. òrìlé olóúnjẹ dẹ̀bi ti àyà olóúnjẹ ò sí ní. ọmọ ọlọ́run tiẹ̀ ti ṣètò fúnra rẹ̀ kàbá kì í ṣe lásán ọpẹ́lọpẹ́ àjára ni sọ̀rọ̀ mi yọ èmi náà máa máa kí n tó fọmọ mi síájú wọn wàá pe mọ mi wípé látòní lọ ọ gbọ́dọ̀ sóúnjẹ fún mi mọ́ ọmọ mi náà máa sóúnjẹ tí mo jẹ. olùjúsì nígbà tí wọ́n tí wọ́n sọ ọmọ ọ̀dọ̀ ẹ̀tọ́ ọlọ́run sọ ọkọ ìyàwó nítorí tọmọ ní ti ọmọ ah, tí mo lè sọ sọ̀rọ̀ ṣùgbọ́n wò mí dáadáa àánú àwọn ìyàwó ẹ̀ ló ṣe mí nítorí pé bá yẹ kó o bá ń gbọ́ bùkátà àánú lé tó ń fún ìyàwó lówó oúnjẹ tó ń fọmọ lówó oúnjẹ tó wúlò fẹ́ bí ó ní kó kúrò nílé kán mọ̀ wọ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ nǹkan ti ń lọ yọmọ wò mí láti bẹ̀rẹ̀ yọmọ wò mí látẹ̀sẹ̀ lórí. ó ní o tiẹ̀ jẹ́ tó nídìí ìfọdúrósì rẹ̀ rárá kí ní mo yàn án tí èbí ègbé ẹ̀ wọn náà nírun bí ẹ̀pọ̀ eégún yìí. wọ́n máa ń gbọ́ tòfé tòfé mi ebi mọ mọ̀dẹ́mọ̀dẹ́ mọ̀ ń dẹ̀ràn ìyẹ́ òdálẹ́ kéde ọmọ òórì. ìṣèyàn ní sí ẹranko àti ẹ̀jẹ̀dì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́dì ìyá òfìlì wọ́n yọ tiẹ̀ méjìlá lọ́sì kọ̀yọ́ síbí àbí torí káyọ́mọ́ bàbá àjẹ́ náà lọ́lọ́run ṣe fún wa lọ́wọ́ aláìlójútì Le hablo, guapo. so olólùsì gbogbo sẹ́tọ̀ yẹ kó ṣe fún mi rè o. fáwọn tí ò tí ì rí jẹmọ́ ni wọ́n fi tọ́ lábẹ́ mi o. Ah! ìyá táwa. kí ni nǹkan tó ń ṣe ń bì báyìí tá ń fún ọ láṣẹ láti wọnú géètì ọ̀dọ̀ wa ni. tántálà ni òun ló ṣí géètì fún mi kí ni nǹkan tó ń ṣe bí mo sọ fún ẹ. tí mò ń sínú ilé ọ̀dọ̀ mi. ah bàbá kan wà ó tiẹ̀ ti dáa ayé ti dẹ̀ lọ́rùn báyìí orogún ológun dẹ̀bi ti àyà sí. ẹjọ́ ẹ̀kọ́ ó rí bó ṣe dìsọ́wọ́ tó dìsọ́tún tó dìsọ́sì oníjẹkújẹ. àṣemọjọ́ lójú ńgbà mo bá ń bẹ́ńlé ọmọ jupa filinge filinge filinge bẹ́ẹ̀ ń pé ojú bó ti wà náà lọ mi ò sọ fún ọpọ yọ ni ǹjẹ́ bá mo jáde fún ọ ojú rẹ̀ wálẹ̀ àwọn tó mọ iye wa tí wọ́n mọ bá a ti tó tí wọ́n mọ àpálẹ̀ wa tó ti mọ iṣẹ́ tá à ń ṣe àwọn la wà lọ́dọ̀ wọn yìí. aláìní tìjú ni ẹ aláìní tìjú ara galantia ni ẹ ibi tí ọmọ ẹ ti ń ṣiṣẹ́ ibẹ̀ ni wọ́n náà wà jẹ́ kí wá sọ fún ẹ o lẹ́yìn ìjọba bá rí bí òun ibi wọlé èmi àti ẹjọ́ ń lọ ni àgbàyà burúkú òpònú. orí tó o bá fọkàn sí pé yọtọ bá rí ibi ni bí ọwọlẹ. mo ti rí bí ọmọ tí a ń gbé sínú fìríìjì fọ́sẹ̀ méjì ńgbà bàbá ọmọ ò sínlé mo sì tún rí mi náà tọ́jẹ́ kí wọ́n gbélé tó ẹ pé kùtẹ́ lọ jẹ́ kí bàbá ọmọ tó dé kí là ń bá kára lórí ibi. sọlọ kú ẹrù ẹ kò jẹ àlọ lé tèmi nìyẹn. okùn ni kò kìbọn lọ́rùn. ẹ fi ní àtọwọmọ sílẹ̀ ilé àbí lẹ́nu ìyàjọ lọ ni. kí ló dé kí ló fariwo. ìyálà jẹ́ kí ni ò ní dé kí ni òdìdé sẹ́ dá mi lóhùn ṣé nǹkan tẹ́ ṣe fún mi ṣó dáa. kí ni mo ṣe. àṣeyàn burúkú ni tẹ́mi dẹ̀ ń fojú èèyàn gidi wò yín torí ọmọ mi tẹ́ mú sọ́dọ̀ tẹ́ ń bá mi tọ́jú. ẹ̀yin wá tilẹ̀kùn ọkọ mi níbí báyìí láti bí ọ̀sẹ̀ méjì ẹ̀ wá ránṣẹ́ sí mi kó ń ṣiṣẹ́ lábẹ́ yín. tí bá wá sí ibẹ̀ wọn ò ní jẹ́ kí n wọlé wọn ní kò sí alájẹlé kò sí alájẹlé tí ó bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ àǹtí kan tó lóhùn àǹtí mèmú náà tó jẹ́ kí n wọlé ṣé bàtú lọ bẹ́ẹ̀ lálẹ́ yìí. ìyá táwa ó dẹ̀kùdẹ́ káàtó ẹ bá dẹ̀ bomi sùúrù mu kí lè lo tó léyìn náà ṣé tí bá pàtàkì yín máa ránṣẹ́ sí yín pé ọkọ yín ṣiṣẹ́ lábẹ́ mi. ẹ ṣe mo dúpẹ́ ṣé rí pàtàkì kò sí o ní ọ̀rọ̀ ọlọ́kọ́dé ẹ ṣe níbi tẹ́ ẹ bá mi dé yìí ṣé wàá jẹ́ kí n wá sọ fún yín o níjọ́ ta bá wá rí bi òun ni bí n wọlé mò mú ọkọ mi lọ lálẹ́ yìí àti ọmọ mi. ìyá táwa ìyẹn ò wá possible kò ṣeé ṣe nítorí pé ò sí ń bẹ̀ nígbà tí èmi àti alágbàlà adájọ́ sign agreement alágbàlà kí ni agreement iṣẹ́ tó bá mi ṣe. gbàtẹ́ ẹ bá yọkùn lọ́rùn mi ni. life lè máa tẹ ẹ sáyìn. ó dìgbà tí ó bá sú mi kémi tó release ẹ̀. ṣó ti gbọ́. kò dé wá sí bàbá ńlá bàbá ẹnìkan tó lè mú kúrò níbẹ̀. bàbá nìkan kọkùnrin máa pọ̀ pọ̀ wọn ò lè mú mi. àṣé wọ́n ti sọ ẹ̀ di ẹran wọ́n ti fi okùn di ẹ wálẹ̀ ó ti wá dáa lórí eré náà máa tú okùn yẹn lọ́rùn ẹ̀. àyà táwa ró sì wọnú sọ fẹ́ mọ fọ́tán sí mọ́mì lẹ́nu ọfẹ́ mọ yọnu sí wọn lára ni mọ́mì ìsẹ́ni àbùkù ẹni àkọ́lé ni wọ́n o àwọn jẹ́ ìyàtọ̀ dání ìgbálẹ̀ ni wọ́n fi gba ọ̀jáde tí wọ́n kù mọ́ ọ lórí mi ò fẹ́ òsì o. ìyá táwa sórí iṣẹ́ tó ń ṣe lábẹ́ mi fún àǹfààní ẹ̀ ni gbà tó bá ti di every month end kó a máa gba owó oṣù ọ̀fẹ́ lè túra ṣe. owó àkọ́fẹ́ lè ṣe ní ṣọ́ọ̀pù ẹ̀ má ní ra ẹ lára o má dẹ̀gbẹ́ mi ara ìgbóná rárá tó bá sùn mí á wá bá ẹ nílé. mi ò tiẹ̀ ní sùn yín. <laughs> Hmm. sórí kórìí mi ló sun àtọ́ràn ọ̀hún ǹjẹ́ bèmi ọba mọ̀ ṣiṣẹ́ lábẹ́ wọn ní irú owó tí wọ́n gbà ó ṣé wọ́n lè gbà wọ́n wàá gbowó ojú mi rí lọ́wọ́ rẹ̀. ẹ jọ torí Ọlọ́run ẹjọ́ yín kọ́ wọ́n ti pokọ àmínú fún yín ṣó ti yé yín. mo ti dọ̀kànràn sọ́mọ olódì. ìyálájẹ ẹ ṣe mo dúpẹ́ ṣé ẹ rí èmi tẹ̀ ń wò yìí mi kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí mo dẹ̀ níṣẹ́ mi lápá iṣẹ́ apá mi dẹ̀ tó mi jẹ èmi ò kì í ṣe orogún ológun dẹ̀bi ti àyà sí. ṣẹlẹ tó jókòó yìí òun lọmọ ojú ọ̀rọ̀ lárí ló ń jábẹ́ sáyà ó lójú kò kúrò ẹ ṣe mo dúpẹ́ ṣe ti gbọ́. ṣé wọ́n yẹ kí wọ́n sọ kíní kan fún yín tí ẹ bá tú okùn lọ́rùn ọkọ mi àti ọmọ mi gbàdúgbàdú agbọ́gbọ́ láàrin mi àti yín ṣó ti yẹ yín ẹni ìyá òṣì ẹni olówó gbó tó ṣí àkùkù yìí. mo ní àfikẹ́ mọ́ bínú ẹ gbà pé mi mọ̀ ṣe bébí mi lè ń bá náà jà mi ò sí lára ni mí àbímọ lára ni mí ni àbímọ sọ́jọ́ pé mi kí n lọ́rẹ̀ mi rí kọ̀rẹ̀ mi ṣẹ̀gbọ́ ẹ mọ́ bínú. ìdílé alágbádá mi ò bínú mi kúkú bínú ẹ má bínú ẹ foríjì mi ṣé wàá rò èmi náà fira nǹkan tóun náà sì rí lára ni mm. tí ó ìyàn lójú rẹ̀. alágbàlá mm. èmi fẹ́ máa jáde ní tẹ́lẹ̀ tó bá mi lọ sí balùwẹ̀ lókè wàá rí gbogbo pátá tí mo soak sínú pail kó bá mi fọ gbogbo ẹ̀ ṣe ẹ tún kóbra síbẹ̀ náà. gbogbo ẹ ló wà níbẹ̀. wọn fọ oúnjẹ ṣiṣọ mọ dáadáa. ọ̀dà àdàbọ̀ tẹ́lẹ̀ kò fà bẹ́ẹ̀ sí. wọ́n hmm, fọ gbogbo ẹ̀ sẹ́gbọ́n. ẹ má pẹ́ o ẹ má fojú mi ọ̀nà ẹ má sì ru ọ̀rọ̀ rẹ o ẹ má ro kẹsẹ̀ téèyàn lè ru ọ̀rọ̀ rẹ o. nígbà kan tí ń da ìyàtá wà láàmú pàápàá kí ni wá mi kì í fún sẹ́mi rẹ̀ jọ fọwọ́ bọ̀ wí ọ̀dọ̀ mi ní òkú sí àbọ̀dọ̀ rẹ̀ ní kù sí àbá sí àwọn èèyàn rẹ ní ọ̀wà mọ́ ń gbọ̀ba gbẹ̀mọ́lé wọn wà dájú ẹ̀ mi wà ní wálé bí ni màá lo gba ayé mi sí. jẹ́ kí jẹ́ ń jọ́ park manager. lẹ́yìn ìjẹ̀dọ̀. ìbáni gbogbo ara kìkì náà. ọjọ́ gbogbo bíi ọdún kan wà pa. mákùnẹ̀. ajẹ́kẹ̀ fẹ́mi o rántí mátà tá a discuss lọ́kẹ̀rẹ̀. méjì tí wọ́n discuss tẹ̀lé ṣáájú kìkì ṣẹ̀ṣẹ̀ mú wa. ok òun lè ń pè ní Shandy how are you. Shandy. jẹ́ kí city. <laughs> Yeah, Queen. Against tomorrow, ba? Lágbára náà. Okay. Right? Ayẹ pé a máa gba signal náà ni. Jíjẹ́ kí wà lórí ìfún. Ẹ wà fún ẹ. Ọkàn balẹ̀. Ẹ ó wà ó wà ó mọ̀. Mo ń bọ̀. Okay. Eh? Oh, oh, <laughs> Ṣé báńkì òfìṣà náà máa ṣiṣẹ́ yìí? O ò mọ kọ̀ọ̀kan Sórí inú kìnìún báyìí, òun lówó ń gbé alágídí èèyàn ló mú o ṣùgbọ́n tó ń wò yẹn kò gbé ten million dollars kò gbé lẹ́sìn mo fẹ́ ní three minutes a ṣe sí náírà hmm. ó gbóná bí àtàrà owó iṣẹ́ wa nìyẹn. <laughs> mo jẹ́ kí ó mà ní burúkú owó ṣá. ṣadé so nǹkan bíntín báyìí ó lè jọ ẹ lójú sórí tí n bá mú ẹ dé òkè yéé kí lè ṣẹlẹ̀ sí ẹ o àbí kí wọ́n mú ẹ àjà màmá nìyẹn respect sórí bó ṣe máa lajọ́ rèé títọ́ a máa jábọ́ wàá máa ṣe àdúrà ní wípé iṣẹ́ tí mò ń ṣe kì í fi lọ́mọ lọ́wọ́ ni ọlọ́run. àmín wàá dẹ̀ ṣe iṣẹ́ yìí wàá fi níláárí bíi tirú wa báyìí wàá fi lọ́mọ lọ́wọ́. àmín. ìmúlò fẹ́ ṣá. passport so fast. then gba hundred thousand. ìwọ náà lè nídìí àwọn kan tó fẹ́ rà pẹ́pẹ́pẹ́ fún rẹ kó fi ṣe palẹ̀mọ́. jẹ́ kí hundred thousand. lọ́nà dúpẹ́ lọ́wọ́ wọn. ọ̀rẹ́ àjẹmọ́nú ẹ̀ ni. ẹ ṣe máa. jẹ́kì ẹ má pẹ́ dé lọ́la jọ ń torí ọlọ́ ṣáde jọ ń torí fọlọ́run bẹ́ẹ̀ má sọ nípa movement ẹ fún ẹnì kankan rárá torí gbogbo aláǹgbá ló ń danú délẹ̀ o àmọ́ ìtinú wọn. ìyá mi jẹ́ kí àìtí máa lọ so kí ló máa pèpè àwọn ilé. ẹ má so you are still at it pẹ̀lú nǹkan tó chief mission bá yín sọ ìyẹn ni pẹ́ẹ́ ti jáwọ́. tún mi ṣe olúwa tún mi ṣe ìyá arọ́wà sí ó tún bẹ̀rẹ̀ gbé mi jù sílẹ̀ ilé ẹni la ti ń jẹ ìkútélé onídòdò. ẹ̀yin ò ṣe fi onídòdò hàn ní onídòdò sílẹ̀ báwo lẹ ṣe máa fi o kẹ wọlé ń jọkan kẹ bá mi kí máa sniff cocaine. ẹ kí mi ṣe kí ló wí ẹ jókòó jókòó jókòó jókòó jókòó kọ ó ah, lóun mà ní jẹ́ kí mi ṣe oúnjẹ kókó. ìwọ ò ní ṣerú ẹ o mọ̀ pé ó máa ń yíyàn lórí ìyẹn ni pé mo kó máa ń yíyàn lórí ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kó rí tèmi yí ń tà láti bá àwọn ọlọ́mọ jẹ́. òde wa rí bẹ́ẹ̀ o àdìgẹ́ ọkùnrin ṣó wá rí fún nǹkan tó sọ yìí láti àsìkò yìí lọ ní wákàtí tó ń sọ̀rọ̀ yìí mo jáwọ́ ń bẹ̀ pátápátá mo ti promise ẹ tẹ́lẹ̀ o mo á promise ẹ sì pé mi ì ṣe mọ́. in that America within four weeks tó bá mọ̀ nǹkan tó ń ṣe you be swimming in dollars kí ni mo sọ fún ẹ you will be swimming in dollars wá di ṣẹ̀kẹ̀rẹ̀ ọkùnrin gbọ́dọ̀ control ẹ you control men because èmi ìyá ẹ mò ń control money. ni owó dẹ̀ gbọ́dọ̀ tún control ẹ ìwọ ló tún máa control owó èmi mò ń control méjèèjì ìjọba kó wá bá mi lọ sọ̀hún kó bá mi fa orí wọn kí ni mo sọ fẹ́ kó fa kó fọ̀dà kún kí n máa gbọ́ lé. má fi irun kan o. o ti gbọ́. a ah. ah, queen. Ah. ìyá ṣe wà. ṣáàlì jẹ́kí báwo ṣé everything ti wà set up. swallow ni. ṣáàlì irọ́. ọlọ bọ́dì lẹ́ rí ó ní ẹ̀yìn tó burú burúkú burúkú ni ẹ gbà bẹ́ẹ̀ ọ kò dàbí ọmọ róòsì olórí burúkú yẹn tó yẹ pé kò lè jẹ ìdajì ìdajì ẹgbà ah. ọmọ yìí mi ẹgbà kan tán ọlọ́run. Shandy. Queen. You sure? Ah, okay. I'm okay. You sure? Yeah. Yegi. Yeah. Kí ló kù? Kò sí nǹkan mọ́, ká face airport ni. Ó ti yá. Shandy. Mm. Mo fi Ọlọ́run sí ẹ. Ojú mi, ojú ẹ it's okay pin èmi náà dẹ̀ ní disappointing. yín. no, náà á dẹ̀ gbádùn. gbọ́ ẹyẹ rí ọ̀sọ́ fẹ́ yẹ kó kò ń bọ̀. ẹyẹ yára jura wọn lọ ni nígbà tẹ́yẹ mi ọ̀gọ̀. ẹyẹ rí ọ̀gọ̀. <laughs> alágbàlá ẹfun àbẹ́ẹ̀dì torí ọlọ́run ó sì wọ́ wèrè pẹ̀lú bẹ́bẹ́ zúùbù. méjèèjì ni. ọwọ́ wèrè rè. Hmm. bí wọ̀gán bá tọ wèrè rè ojú tọ̀dọ̀ mi lọ ẹja borí ni ẹja tí ò rí bíríìgì ayé tí mò ń jẹ ní bọ́ bá ríru rẹ̀ jẹ ni ètò ọ̀sọ̀rọ̀ ní sọ. èmi ọlọ́run ní jẹ́mi ọba ọjà ṣe jẹ́ ó gbàgbé wípé òjò ti pa ikú òun àtìyá táwa bọ̀ ọjọ́ ti pẹ́ àbọ̀ ọmọ igún ní fìyà jẹra rẹ̀ bígún ìbáṣe olórí ibú ńgbà gbogbo ẹyẹ ti sá wọlé tán tígún nìkan takú síta ó pẹ́ kójò tó pagún èmi ò lè farada yà ní ọ̀lára àyà òun lèmi ṣe wọnú ilé ìyá àtàwà tó jẹ́ gún ẹjẹ́ dúró sínú òjò ńbẹ kójò mọ́ pagún. lónìí lónìí ó kú ò lẹ́ẹ̀dẹ̀ yìí. kí ló dé. ó kú lọ́dẹ̀ wọn ò mú ọ jáde kú òbí bẹ́ẹ̀rì rí ọ̀bá pé. Ah, aṣọ wà lára àwọn tí ò rò mí rore sórí gbogbo ẹnikẹ́ni tó bá ru aburú sí mi pé kí n bọ́ nínú ilé tí mo wà yìí àbí kí n kúrò nínú ilé tí mo ń tọ̀wọ́ ní jèrè ọmọ rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín kò sẹ́ni tí ó lé mi. ìgbà wo kì wá jẹ pẹpẹ súùfù ọ̀jẹ̀ ẹ̀mí tí ọ̀jà ah, mọ́mí ẹ̀ka wò ẹ̀lẹ́ káàbọ̀ ṣé dáadáa lè dé. dáadáa lè dé. Mhm. ẹ gbé gèlè orí yín mọ́lẹ̀. òfin mhm. ẹ̀ ṣé kò sí ẹ̀ka ẹ̀rọ yìí kó lè yé wọn bí ọba táwa sí lò bá ìbá sì pé iye wọn sójú ọ̀pá yín ṣe é rọrùn púpọ̀ bó o sára yín ọmọ gbóná ẹ pẹ̀lẹ́ ẹ lẹ táwa táwa. sáà wá palẹ̀ mọ́ yìí. ẹ káàbọ̀ mọ́ mi kúnlé táwà. palẹ̀ mọ́ bí. ẹ lè mú mi. wèrè kan mọ̀ wọ́ bí. wèrè hmm. níbo. ilé yín ni. Ah, wèrè náà dà. òun náà ló jókòó yìí. èmi ni wèrè. ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan tí mo ní kọ́ jẹ́ kí mọ́mí ò dé wá sọ o nítorí bó ti wà yìí àwa mẹ́ta là ń rìn lábúlé wa àmọ́nú àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí o nìkan náà lọ́wọ́ rẹ̀ kọ́ jí lọ́lọ́hùn kẹnu gbogbo wa mi ò sì mọ̀ pé bọ́lá ti kẹun kò fẹ́ káwa tó kù náà kọ́wọ́ wa ó jí sówó àmọ́ mo dúró pẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo lékè ọ̀tá ilé àtọ̀tá òde àtàwọn amọ́nisẹ́ni <coughs> afàìmọ́nisẹ́ni tí ń ṣe ní bánidárò tó jókòó ó wá sọ̀rọ̀ lóríṣiríṣi kalẹ̀ torí kan náà tí ò lè sọ ọ̀rọ̀ kan wúwo lẹ́nu rẹ̀ rí ó bẹ̀rù Ọlọ́run débi tí ó bẹ̀rù èèyàn bẹ́ẹ̀nu rẹ̀ ti tóbi tó bẹ́ẹ̀ náà ní fi sọ̀rọ̀ wọn a máa háyà rẹ̀ lọ sọ̀rọ̀ fún yàn ó ti sọ̀rọ̀ fún yàn lójú mi rí tó ń tọ̀hún sì kú kílẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà wá bẹ̀rẹ̀ ti àyín náà tó bẹ̀rẹ̀ sí sọ mo ní bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ èmi ò lésì tèmi ó fún ọ mo lẹ́ni tí ó fún ọ lésì mo wá dá ọ̀rọ̀ náà mo dá dúró dè yín pé kọ́ wá sọ lójú yín bẹ́ẹ̀ bá dé ọ̀rẹ́ wa ọ̀rọ̀ tó sọ kí mọ́mí ó tó dé mo fẹ́ kọ́ rìn wáyìn rẹ̀ padà kọ́ wá sọ lójú wọn bójú wò kò wò kò ẹ lẹ̀ mọ̀. ẹ lẹ́ sà ẹ pẹ̀lẹ́ ọ̀sẹ̀ wò máa jẹ́ nsọ. ẹ̀yin ọjà rẹ ẹ dákun lóòótọ́ èmi rẹ̀ sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n ó dìgbà tẹ́ ẹ bá dé ẹ wá dákun torí ọlọ́run èmi náà mọ̀ pé èèyàn kan ìfárí lẹ́yìn olórí. oníwèé ìfárí lẹ́yìn olórí ọ̀rẹ́ wa kan nù ń jò ní tí ó lọ sí ọmísítù tí wọ́n sì ọmọlẹ́sàn fún orí rẹ̀ wọ́n ti fọ́ orí rẹ̀ ó ti dán àfi bí akoto ọlọ́kadà wọ́n sì ọmọlẹ́sàn náà lálẹ́ mọ́jú kọ̀ mọ́ nǹkan kan nígbà tí ó dìjọ́ kejì báyìí tó fọwọ́ tẹ orí tó ṣèṣì bóyá orí ni o bí nǹkan kan ni o ọ̀ egbò lọ́kọ̀ ó kígbe jáyé ni mo lọ́rọ̀ ráwọn wèrè dìndìnrìn táwọn mọ̀ pé òwe àtijọ́ ti kú dànù pé àìfárí lẹ́yìn olórí àfẹ́ tí wọn ò fún lábẹ́rẹ́ oorun wọ́n gún lábẹ́ ni. adàgbàjẹ́ ra ìfù ẹnu ẹ wọ́n ń gbẹ́. mo sin bùn ọ léyìí o. ayin ẹ dákun arábìnrin ẹ bímọ ọkùnrin. kí ló dé. <clears throat> ẹ dákun ẹ dá mi lóhùn sẹ ẹ bímọ ọkùnrin. nǹkan tí wọ́n fẹ́ bá mi sọ ni kẹ́ bá mi sọ. ẹ ṣeun. lè gbàdúrà kọ́mọbìnrin kan kó ṣayé ọmọkùnrin yín dìdàkudà bẹ́ẹ̀ ṣe sọ ayé eléyìí dà ẹ wo èmi ti gbọ́ ròyìn tẹ́lẹ̀ o ẹ wà níwèrè o bẹ́ẹ̀ bá níwèrè ẹ lárúmọ bẹ́ẹ̀ bá lárúmọ ẹ ní gun point ẹ jọ torí ọlọ́run torí kí ni ẹ̀yin obìnrin ẹ máa ń gbàdúrà wípé kẹ́ ẹ sọ ayé ọkọ yín dìdàkudà ẹ sì ní gbàdúrà wípé kí ọmọ yín ọkùnrin káyẹ̀ rí rédèrèdè bá sọ gbólóhùn ọ̀rọ̀ kẹ́ ẹ tó wọlé mo ti sọ fún un wípé lónìí olónìí àjọ ń lọ lé ni bẹ́ẹ̀ ni mo sọ ìsìn ní yọ̀rọ̀ mi padà àṣẹ olúwa ni ọba sì ti fàṣẹ sí i. ẹ ṣé gan mo dúpẹ́ sá ẹ má bínú sí mi ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ sọ ọ̀rọ̀ àgbàlagbà sí ni ṣé nǹkan tó fẹ́ bá mi sọ ti tán. Ah, kí mo tún fẹ́ sọ kẹ́ẹ̀fù lélẹ́lẹ́ tí mo sọ ni kí n sì máa mú dọ̀bọ̀ yẹn sà lọ́lé àlàáfíà kó tó di ta lábùkù. alágbàlá. máa mọ mi mọ bí wọn ní ẹ dákun ẹjọ ẹjọ mi lójú o bí wọ́n ṣe sọ̀rọ̀ yín kọ́ ni mo bá yín ìdí ni wípé gbogbo èrò ọkàn mi ni wípé mo ṣe bẹ́ẹ̀ níwèrè èmi náà wà sọ pé mo láàrú mọ́ ṣùgbọ́n mo gbé gbóná fún yín ẹ tún gbé ní tútù yóò dáa fún yín kò sí ní tó burú nù wípé kéèyàn fẹ́ yàwó méjì èèyàn lè fẹ́ mẹ́jọ ó lè fẹ́ mẹ́wàá èmi tẹ̀ ń wò yìí mẹ́ta sọ̀rọ̀ mi èwo ni gbọ́n ọmọ ni ẹlẹ́nu kan gbọ̀n ṣe é wá rí ìgbà tẹ́yìn fẹ́ fẹ́ dọ̀bọ̀ yẹ ẹ̀sà yìí ọ̀dẹ́ ń sìn yìí afọ́fúngbẹ́mu yìí ńgbà ẹ̀fẹ́ fẹ́ ẹ wàá bá àwa àgbà èmi ni wọ́n ń pè ní olórí ẹbí bàbá bùkátà bọ̀dá buhaimọ̀ ẹ wàá bá mi èmi ẹ wàá mú ìyá táwà àti ẹ̀yin ta ni ó rí irú yìí tí ó lóbi ọ̀dà ẹ̀rẹ́ ìkẹyìn ni síkìnì bí síkìnì bí ẹ̀rí bó ṣe rí ni ìwà mẹ́ẹ̀ méjèèjì ń sòyìn papọ̀ pé tó ìyá táwa ìyàwó ẹ̀ rèé o ẹ̀jọ̀ máa sì kẹ́ ẹ dọ̀bọ̀ yẹ ṣáyé lọ o àbí mo kúrọ́ yín ẹ̀ e? bí ẹ ti ṣe ń lẹ̀ Yorùbá nù ṣùgbọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ kàn wá rí ẹ̀rẹ́ lórí kọ̀ òun náà ti wá rí wípé òun ti rí wèrè. ká ṣe bí wọ́n ti ṣe kó lè bá rí bí wọ́n ti rí in it about. Mm. alágbàlà ìgbà tí wọ́n ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún ẹ èsì wo ló fún wọn. ẹ mọ̀ wo ibi tẹ́ ẹ̀ sí ẹlẹ́dàá yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o mi ò fèsì kan. etí èyí àbí tẹ́ràn. Ah! ọba mi ọba mi ọba mi sisi. government ah! mo ti gbọ́ lórí òjijì Ah. máa lè jù pẹ̀lú ẹ ìwọ láyé ẹ farabalẹ̀ farabalẹ̀ ọ̀yà farabalẹ̀ farabalẹ̀ fẹ́ sí o wọ́n bẹ wọ́n bẹ o, tún ti gbé mi lẹ́sẹ̀ lẹ́nu o, ti ṣèṣì tún gbé mi lẹ́nu èjì ni o èjì ni o oko lẹ ṣubú lulẹ̀ ṣubú lulẹ̀ kí fún pífọ́n kí mọ́ mi rí ọ ṣubú kí mọ́ mi rí ọ yóò dẹ̀bẹ̀ pé mi nífọ̀nù rẹ̀ yóò dẹ̀bẹ̀ pé mi nífọ̀nù rẹ̀ ṣubú lulẹ̀ kí mọ́ mi rí ọ pífọ́ ah, ah. mi ti fún mọ́ mi. hello yẹ Queen ló sọ̀rọ̀ rẹ́sọ̀ látàná tí mo ti ń expect call yín ṣe fẹ́ pa mí ni ẹ́ wọ́n mú dragon orí mi ò owó wọgbó mo dáràn mo dáràn mo dáràn mo jẹ gbèsè. shandy nkọ shandy shandy ẹ o escape fine ọjà nkọ ẹ ti gbọ́jà lọ́kọ́ ká tó fó <sighs> ṣé ti dragon má wọrí o fojú ẹ méjèèjì rí ṣadépo ti board plane wá sí nàìjíríà orí ẹ má wọrí ti dragon má wọrí sẹ́ẹ̀. dragon máa jáde a máa ṣètò ti lọ́ọ̀yà a ní pé kó fi ọkàn ẹ balẹ̀ máa press button dragon abọ́sẹ̀ trust coin ṣèbémi ni ṣàdémadé làárọ̀ la kò burú ń gbà yẹn màá tún máa pè ẹ́ o ó dàbọ̀ bye. Ah, ọlọ́run ọba ṣàánú mi o. Sátì Ramon. Yéè! Hmm. Iṣẹ́ yìí má lè fúnyàn lá hypertension o. Mọ́mì, kí ló tún dé? Hypertension báwo? Tún mi ṣe. Ó máa wọ̀ ní tiẹ̀. Àwọn kan tán máa jẹ mí lówó mà ní. Ẹ ṣọ́. Hmm. Àwọn tán jẹ mí lówó ni mo wá pè wọ́n lórí fóònù wọ́n wá láwọn máa san fún mi lọ́la èmi ń jáde lọ. kò tọ́jú ilé ṣùgbọ́n. mọ́mí. Hmm. Ashandi. Ṣé wà ókè? Pẹ̀lẹ́dà. Ṣo gbádùn oúnjẹ yẹn? Ó fàyàn, ẹ ṣe gbọ́dọ̀. Èmi fúnra mi ni mo ṣe é. Hmm. Ṣé ara ẹ ti wá balẹ̀ sí i? Ah, very well. Gba fifty thousand naira yìí. Mi fẹ́ kó ṣe wàhálà kankan rárá. Fún dídé tó dé, mo fẹ́ kó kàn máa sùn kó kàn máa jí ni kó má ṣe wàhálà rárá rárá tó ń gba hundred thousand naira ṣèkì sí tó bá di ní ọ̀la kó lọ gbà yẹn torí fifty thousand naira yẹn kó lọ fi ra foodstuff sílé ṣe ti bọ́ pẹ̀lẹ́dẹ̀ sórí gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lamẹ́ríkà yẹn má ẹ̀kú bọ́dẹ̀ rárá o má tiẹ̀ ìbọkàn jẹ́ nítorí ẹ̀ rárá rárá àwọn èèyàn wa tó wà lọ́hùn wọ́n á settle everything tí o ti gbọ́ tó bá di weekend ní ọwọ́ ara mi bí ìlérí tí mo ti ṣe fún ẹ kó tó lọ kó wá gba cash two hundred and fifty thousand naira mm-hmm. bẹ́ẹ̀ ni. ẹ ṣe gọkùn yìí in fact pẹ̀lú gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lamẹ́ríkà ẹ tún wò ní àyè ara yín láti fún mi ní adúrú owó tó tó báyìí ẹ tún ní kí n wá gbà sí i in fact ẹ jọ mí lójú èmi náà wá mú dá lójú pé tí ẹṣin bá dà ní bàbá ń tún gùn ni. bàbá hm. ojú mi ò gbọ́dọ̀ fọ́ hm. ojú ẹ̀ wò ìfọ́ fọláṣẹ́lẹ́ nìkan lọmọ tí mo bí ẹ̀dẹ̀ mọ ayé ṣé mo pé táyé bá léni léni léni tí wọn bá bá ni wọn lè gba bí ọmọ mú ni. ayé ò ní ti bí ọmọ mú o. àṣẹ ayé ò ní mú o. àṣẹ àṣẹ. agijù láyé ojúbọ̀rọ̀ kò ṣeé lagijù ayé já bàbá hmm? ìyẹn mo fi wá bá yín wíwé kẹ bá mi ro bí olúwere bó ṣe ń dá mi lóhùn mo fẹ́ kó máa dá Fọláṣadé lóhùn jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. a mọ̀ pé. bàbá. ẹ ó di ṣíṣe nu. ẹ ṣeun. ẹ wọ́n láì kó omi tákà tó máa kó òtù. bẹ́ẹ̀ni. torí kíni wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á dàgbà bàbá pẹ́ láyé àgbà kan nìyí àgbà kan fọláṣadé náà nù ẹyin káṣù náà dọ́mà o ẹyin ọwọ́ àlàáfíà rẹ̀ dà ah, fọláṣadé gbogbo àlàáfíà rẹ̀ dà. ìrókò olúwéré o ìrókò olúwéré o ẹyin ibi awílẹ̀ ọ̀rọ̀ bù ṣe wọ́n tiraka títí wọn ò bó nílé ọlá wọ́n pọ̀ ṣẹ̀ṣẹ̀ títí wọn ò bó lọ́rọ̀ dènà wọ́n ní kí ọ rúbọ tani ọ̀sà mọ̀ pé yẹ ẹni lè eégún lé tani ọjà ó dì bí àmọ̀ pé ṣe ń pè é bẹ́ẹ̀ jẹ́ ní ìhòòhò ha bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ̀ náà Fọláṣadé náà ọmọ ha yẹ ẹ gbọ́ Fọláṣadé dọ́mọ àwo ẹ má jòjú ó tì ibikíbi tó bá ti pè yín ẹ máa dá a lóhùn ṣe dọwọ́ àwọn àgbà. awo hmm? àṣẹ ìrókò olúwẹ́rẹ́ ti gùn. ẹ ṣeun. bó o bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni ó máa rí àmọ́ o ẹ má ṣe gbàgbé ìkìlọ̀. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ mo rí bà mo rí bá kárùkùtù sọ wọn ni a fèsì náà kàdàkà bá máa jẹ yín la fèsì náà kàdàkà sọmọ pa mo dúpẹ́ o. <laughs> wọ́n fi lu yàrá ìlú kẹ́ olúwọ́rẹ́ ẹyin fọláṣadé ìwọ náà dóbin ẹyin ọdóbin àmọ́ ń gbà àṣẹ ìrókò olúwéré ni wọ́n fún ẹ ibikíbi tó o bá ti wá tó o bá ti pe olúwéré yọ̀dà ọ̀lú ń gbà òní sílò òní sílò ẹyin àmọ̀ pé ṣọ́ọ̀ gbàgbé ń pa ìwọ rẹ̀ mi ò gbàgbé. ọmọ kò ti dojú méjì tó rí olúwéré ní ìsìn ojú ọ̀gbẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ rí o bẹ́ẹ̀ni. èkejì lèyí tí mo sọ fún ọ torí kíni kankan kan báyìí láàrin fàdí tí kò tẹ mọ́ Fọláṣadé létí sọgbọ. ah bàbá gbogbo ẹ ló yé mi. àti pé ìgbọràn ọ̀sán jẹ̀bọ̀ rúru lọ. manager manager irú nonsense wo ni gbogbo eléyìí can you imagine our boys dey done do this for the past one and a half hours just because of how much one hundred thousand naira ah, ah mo ṣe àyítí tẹ́lẹ̀ ni. madam ẹ ní sùúrù ẹ jókòó. <sighs> ẹ má bínú ẹ jọ̀ọ́ kí ni àkáǹtì um, yẹn ṣé savings ni àbí current. mi ò mọ̀ wọ́n kàn fún mi ní check ni wọ́n fún yín ní check ok kí lorúkọ yín. ṣadé owó ní kókó. ṣadé owó ní kókó one hundred thousand naira ok lẹ́ẹ̀kan sí ẹ má bínú check yẹn ti wà lórí tíbù mi bíi tipẹ́ but by the time tẹ́ dé yẹn kò sówó ńlẹ̀ torí a ti san ọ̀pọ̀lọpọ̀ owó jáde ní báǹkì wa yìí lénìí but wọ́n ti gbé owó mi dè ṣóyè yín so ẹ má bínú. No? màá yanjú ẹ̀ nísinsìnyí. Excuse me. Yes. Ó dàbí ẹni pé face yín look familiar. àìmọye ènìyàn ló mọ ẹkùn èèyàn mélòó lẹkùn fẹ́ mọ̀ àìmọye ojú ni mo meet ní báǹkì yìí lójoojúmọ́ ó dẹ̀ ṣeéṣe o bóyá branch tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. not really nǹkan tí mo try láti sọkọ nìyẹn ó dàbí ẹni pé mo mọ̀ yín dáadáa. Mm-hmm. ẹ jọ ṣé ẹ máa wá sí ọ̀dọ̀ queen. queen tó issue check yìí fún yín in fact ilé queen bíi second home mi ni mi lè ṣe kí má débẹ̀ láàrin ọjọ́ mẹ́ta abẹ́yìn ni wọ́n ń pè ní shandy. ṣe wá rí wípé omi lè nìyàn hmm? ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn bí mi ẹ jọ ẹ kàn fún mi ní ìṣẹ́jú méjì máa sort everything out ẹ. ìgbà wo kì sísí ṣadé lẹ́ẹ̀kan sí ẹ má bínú ẹ yẹ àwọn ti bá yín yanjú everything um, owó yín ni one hundred thousand naira so ẹ gbà kẹfì kò sí. ìpàdé òdòdó lè pa ṣáájú ẹ má torí ẹwà kẹlẹ pa ṣáájú ìwà ni ẹ wò ó ẹ má torí owó mẹ́rẹ̀ má dání o. Ọ̀lẹ̀ pa ṣáyé. Lẹ́pọ̀lì ṣe kú ṣe, má sọ lẹ̀ pa lẹ́nu. Lẹ́pọ̀lì ṣe kú ṣe, má sọ lẹ̀ pa lẹ́nu. Orí sísí kan, lẹ́pọ̀ ni. Orí sísí kan. marketer akọ̀wé sàlù tí ó afro hollywood award winner john baliga lẹ́pà gàù lẹ́pà ṣáàbì lọ́kùnrin ọ̀dà sí i. oríṣiríṣi kọ̀ọ̀rọ̀ ẹ̀ka ni oríṣiríṣi kọ̀ọ̀rọ̀. lẹ́pa lẹ́nu. lẹ́pọ̀ ní ṣèkúṣe. má sọ lẹ́pa lẹ́nu. jọ̀wọ́ o nítorí ọlọ́run. má sọ lẹ́pa tó kù lẹ́nu. jọ̀wọ́ nítorí ọlọ́run. má sọ lẹ́pa tó kù lẹ́nu. òrèké lẹ́wọ̀n àlẹ́pà ṣáńdì o. mọ́lẹ́jọ́ lọ́la àlẹ́pà ṣáńdì o. mọ́dàlẹ́ onílẹ̀rù lẹ́pà ṣáńdì o. akọ̀kọ̀ lọ́dọ̀ lẹ́pà ṣáńdì o sanjo flepa sanjo látọwọ́ bọ́ọ̀lù wá fi flepa sanjo international producer flepa sanjo. ẹ̀ẹ́dẹ̀gbà débi ń sọ látọwọ́ báyọ̀wá ni. adélẹ́gbà débi ń sọ látọwọ́ báyọ̀wá ni. lẹ́pà nítorí ọ̀nà òun máa sọ lẹ́pà tó kù lẹ́nu. ṣáńjì o ẹ má torí ẹwà fẹ́rẹ̀ pa ṣáńjì o ìwà ni ẹ wò lè pa ṣáńjì o ẹ má torí owó fẹ́rẹ̀ pa ṣáńjì o àlẹ́ pa ṣáńjì o. so òun ṣáà láti prove stunts fún mi nìyẹn àbí. Eh? Ah, hi girls àwọn àǹtí ẹ ní hi girls ṣé mi jẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó sọ hi girls ẹ́ eh? àbí mo wà nù sábà wù ẹ́ ṣèjú náà wá náà ibi tó ti rú top mi náà. ah mi ò tètè rí pé rú top kan náà lájọ wọ. Ah, it's really looking nice on you. Mo ní bí ló ti rí rooftop mi? Ẹ́. Mo rà wá láti London. <laughs> Ìwọ lọ sí London. Anyway, má dá ọ̀tẹ̀ tí náà. Ó lè opportunity láti sìn yàn lọ sí airport àbí? Olólọ́dọ̀. Ọmọ yóò wá ń pa mí lẹ́rìn. Ṣé o mọ̀ ní airport? Àwọn ọmọ bíi tó ti ta tíkẹ́ẹ̀tì tí irú ẹ̀ lò lọ London. Ah, ah. Ẹ́ <laughs> ọ̀rẹ́ mi. Anyway sórí èmi àti ẹ àjọ sí class kan náà ẹ àjọ ń ṣe sàwáwù kan náà tó máa bá mi wọ top ṣó ti gbọ́. láti get rid right now tina ah tina ọmọ yìí wọn ràn sí ẹni ó tún wọ orí wíìgì ẹ tó tún ní o ìyábọ̀ òjó ah, ìyábọ̀ òjó tó rà rí nínú ọmọ gẹdẹmọn ṣe wà ọmọ gẹdẹmọn now showing on YouTube ọmọ gẹdẹmọn ayọwọ fún sàrẹkọ international ọmọ gẹdẹmọn sinimátẹ tirẹ tí bá ẹgbẹ ó ti balẹ̀ sórí YouTube báyìí ọmọ gẹdẹmọn ọmọge diamond mo sún fìlàní ọmọge diamond hmm, ọmọge diamond. fine yes. fine and boring. èwo ah, ni o fẹ́ jẹ́ kí n mú nínú méjèèjì is it that it is fine or it is boring. okay boring very very boring. Ah. God. Oh, the big call now. Kò kí important call just this man Me, mọ nǹkan tó máa ń pè mí fún.